إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأبي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أتوقفني الله سبحانه وتعالى أطر الصلاة على محمد صلى الله عليه وسلم lẹ́yìn náà àti gbogbo àwọn ọmọ ẹ̀yà lápapọ̀ bẹ̀ láti orí àwọn bàbá wa tí wọ́n bẹ ní apá ọ̀tún mi bákan náà àwọn bàbá wa tí wọ́n bẹ ní apá àlàáfíà mi àti gbogbo àwọn ọmọ ẹ̀yà lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala àpàdà sí àbúrú ọlọ́run bá kó má ju tó tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa sí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ṣe gbogbo wa lọ́nà àlùjànnà tó fi kárí ìyọnu rẹ̀ lẹ́yìn ètò tọ́pìkì tí wọ́n ní ká máa fi ṣe ra wa láǹfààní ká máa gbé yẹ̀wò òun náà ni tí wọ́n pè ní kayfa nudafi'u an aqidatina kayfa nudafi'u an aqidatina bóò ni a ṣe dìpẹ́ǹdì ètò gbólóhùn lárúbáwá ni kò ń ṣe gbólóhùn yorùbá bẹ́ẹ̀ ni kò kí ń ṣe èdè Ìgbò kò ń ṣe èdè haúsá èdè lárúbáwá ni tí wọ́n yọ látara gbólóhùn àlàáfíì àwọn lárúbáwá tán bá ní akọ̀dẹ̀ ìhà ìtumá rẹ̀ òun náà ni ahkama shaddahu nǹkan yẹn ó délé ìtumá ètò wọn pè ní àlàákùtù òun ìhkamu shaddi kéèyàn dé ìkẹlẹ ìlú ẹ̀ ni wọ́n ti yọ ọ́ ètí ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ nínú al-Qur'an wa min sharri naffasati fil 'uqad ọlọ́mọba pa ànábì rẹ̀ láṣẹ ibi pẹ̀lú musa bí ọlọ́mọba níbi aburú àwọn tó ṣe wípé wọ́n máa ń tá òdá sínú al-'uqad àwọn nǹkan tí wọ́n ti so tí wọ́n so lé ṣùgbọ́n lóhun al-'uqad àdúrà ló jẹ́ fún gbólóhùn ọ̀kùdà kí la fẹ́ ló ń belé yìí òun ni pé gbólóhùn àlàkídà ìtumọ̀ rẹ̀ òun náà ni nǹkan tó ṣe wípé asolé òun ni wọ́n pè bẹ́ẹ̀ so ìtàn pè ní àkídà òun náà ni nǹkan tó ṣe wípé èèyàn dì sí ọkàn rẹ̀ ẹ̀tẹ́ yẹn ti di ọkàn yẹn tó yẹn tó lé nínú ọkàn yẹn òun náà ni wọ́n ń pè ní al-aqida àwọn àfáà ní hukmu zihin al-jazi dájọ́ nínú ọkàn yín tó ṣe pé nǹkan yẹn lè ní ó lé nínú ọkàn yín wọ́n sọ ní tí ò lélẹ́yìí kò sẹ́ni tí ò ní tí ó ti fi ọkàn rẹ̀ tó dẹ̀ jẹ́ pé nǹkan yẹn ìdájọ́ tó wà nínú ọkàn rẹ̀ nìyẹn kò sẹ́ni tí ò ẹni tó pé rẹ̀ ní mùsùlùmí ni ẹni tó pé rẹ̀ ń kébèrè ni kò sẹ́yìn kan tí ò ní nǹkan tó ṣe pé ó di sẹ́mi tí nǹkan yẹn bẹ̀rẹ̀ lẹ̀ nínú ọkàn rẹ̀ gan pé bí nǹkan ìṣeré nìyẹn kí ni tó yàtọ̀ tó ń bẹ láàrin al-ilmu wal-aqida al-ilmu àwọn àfáàní òun ni idraku shay' ala haqiqatihi kíyàn gẹ́ẹ̀tì nǹkan kíyàn gẹ́ẹ̀tì nǹkan bí nǹkan yẹn ṣe rí gangan òun wọ́n pè ní al wọn ló nímọ̀ nípa nǹkan yẹn tàbá sọ pé yẹn nímọ̀ nípa nǹkan yẹn ó túmọ̀ sí bí nǹkan yẹn ṣe ní oṣù gẹ́ẹ̀tì ẹ̀ ṣùgbọ́n àlàáfíìdà òun náà ni ọkùnrin bíi aljáàbì ìpínyà di sọ́kàn tí nǹkan yẹn dẹ̀ rin lẹ́nu ọ̀kan yẹn nǹkan yẹn dẹ̀ kọ̀rẹ́tì ó lè mọ́ kọ̀rẹ́tì ṣùgbọ́n tó bìlíìfù nìyẹn nítorí lẹ́nu ọ̀kan rẹ̀ nìyẹn regardless of bóyá nǹkan ẹ̀ correct àbí kò correct òun lábí sọ fún wa pé kò sẹ́ni tí ò ní àkídà kò sẹ́ni tí ò ní àkídà àkídà rẹ̀ yẹn ni ó lè wá correct kó mọ bẹ ní ìbámu pẹ̀lú ètí ọlọ́run ọba fi rán anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó lè lè má correct ó lè má correct tá a bá wo ayé lọ́ta wúbọ̀ oríṣiríṣi àwọn àkáìdì àwọn nǹkan tí ó jẹ́ àdìọ́kàn àwọn nǹkan tó jẹ́ kí ni àdìọ́kàn lóníranran ló ń bẹ nísìn àdìọ́kàn àwọn èèyàn kan òun ni pé kò sọ lọ́wọ́ tẹ́ ẹ bá jù ú sókè tó jábọ́ nígbàgbà ìdí ó sọ fún yín ni pé kí ni ọlọ́run àdìọ́kàn ti ẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá béèrè lọ́wọ́ rẹ mùsùlùmí ipe ṣé àdìọ́kàn yẹn correct àbí kò correct wà á ní kí ni àbí àkídà báàtìlà àkídà burúkú lélẹ́yìn torí pé àkídà ìwọ tó jẹ́ mùsùlùmí ó ní pé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ń bẹ ni bákan náà ọba ó ní àwọn. orúkọ tó fi rẹwà jùlọ ó dẹ̀ ní àwọn ìròyìn tó fi ga jùlọ owó sọ pé ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala òun ló dá gbogbo nǹkan pátápátá ìwò sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n èèyàn kan àkíńdà àti ẹ̀ ni pé ibi boston and kò tiẹ̀ gbà kọ́lọ́wọ́ máa ń bẹ kámẹ́tì sọ wípé yóò gbà pé òun ló dáhùn kámẹ́tì sọ wípé yóò gbà kóhun ló yẹ kóhun ṣe jọ́sìn ní àkídà àti ẹni pé kò tó ń jẹ́ Allah àkídà rẹ̀ ní pé kí Allah kan ló dáhùn tó bá bèè lọ rẹ̀ pé bóò wá ló ṣe ń bẹ láyé a ní bàìmí akọ ìsílẹ̀sì ó kàn tà wá bẹ́ẹ̀ ni àkídà àti ẹ̀yẹn tó wọ́n mùsùlùmí ó àkídà báàbìrà àkídà burúkú nílé yìí òun náà wò wọn náà ìgbé bí àkídà tó ká ilẹ̀ àkídà tó báàbìrà àkídà jẹ òun ní tó rọrùn so ló fi jẹ́ wípé a máa rí conflict of àkídà conflict of doctrine kò sí wàá ṣe lè ṣe lóṣù máa lọ nìyẹn ìlàkìyà mìsàá títà yóò wá sókè sọtíyàn kan bá ní àwọn alákìídà ọtúndé èsì ni pé alákìídà nìwọ náà tí wọ́n àkìídà tó gbọ́dọ̀ pé èmi àti ẹ̀ pọ̀ òun ni àkìídà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ohun wa torí pé kí ni àjọpẹ̀ra wa ní mùsùlùmí yìí tàbálẹ̀ ti jọ pẹ̀ra wa ní mùsùlùmí agbọ̀rọ̀ dúró lórí kíni nǹkan ẹyọ ọ̀kan náà ni àbíọ́kàn wa kò gbọ́dọ̀ takora wọn so ló fi jẹ́ wípé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá ń أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين اللهم بارك فوق نبوة محمد صلى الله عليه وسلم إذا إتقل يا محمد ما صفونا إتي هذه سبيلي ọ̀nà mi lélẹ́ tí mo ń هذه سبيلي ọ̀nà mi nìyí tí mo ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá pèrè ẹ̀ lọ́mọ lẹ́yìn ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó gbọ́dọ̀ wo bóò ni ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam bóò ló ṣe ṣe ẹ̀sìn kí ni àdìọ́kàn rẹ̀ àdìọ́kàn tí ó gbọ́dọ̀ yàtọ̀ sí àdìọ́kàn ànábùwà Muhammad sallallahu alayhi wa tó bá ti yàtọ̀ sí àdìọ́kàn rẹ̀ ó ti dé gbági lẹ́bù tí àdì ọkàn rẹ bá fi yàtọ̀ sí àdì ọkàn anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam lẹ́bù yẹn náà ni òbíde ìbájú àmọ̀yẹni tó jẹ́ mùsùlùmí tó ṣe pé àdì ọkàn rẹ ó jìnnà sí àdì ọkàn anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam níbi nǹkan tó pọ̀ do kò tí kúrò ní Islam ṣùgbọ́n àdìọ́kàn rẹ̀ yàtọ̀ síta níbi wa Muhammad sallallahu alayhi wa sallam níbi nǹkan tó pọ̀ tẹlomi àdìọ́kàn rẹ̀ ó yàtọ̀ sí àdìọ́kàn níbi wa Muhammad sallallahu alayhi wa sallam níbi nǹkan tó fi pọ̀ jù àbí níbi tóbi jù délẹ́bù wípé yóò gbé kúrò nínú Islam bẹ́ẹ̀ ni ẹlòmíì díẹ̀ ni tí ó di yàtọ̀ àti tí ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó mú wa ló fi jẹ́ pé ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kánà ó ní ìsárakọ́tì yahud alẹ́ إحدى وسبعين فرقة وافترقت النصارى على ثنتين وسبعين فرقة وستفترق هذه الأمة على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn yahudi àwọn tó ṣe wípé ọlọ́run ọba rán àwọn òjíṣẹ́ sí wọn pàtàkì jùlọ anabi musa alayhi salatu wa salam wọ́n yẹ gẹ̀rẹ̀ kúrò níbi tí anabi musa mú wá àlẹ́yìn sọ́látù sọ́lámù débi pé tẹ́ ẹ bá ń ka ìyẹ̀gẹ̀rẹ̀ wọn ní ẹni èjì ẹ máa ka nǹkan tí ó máa wọ bí seventy one lẹ́yìn ọdún gbọ́rọ̀ ànábì Ìsá àlẹ́yìn sọ́látù sọ́lámù náà tún dé àwọn tọ́tún láwọn gbà fún àwọn náà tún bẹ̀rẹ̀ sí yẹ̀gẹ̀rẹ̀ kúrò bí nǹkan tó ń wá débi wípé tẹ́ ẹ bá ń ka nǹkan fi yẹ̀gẹ̀rẹ̀ kúrò níbi etí ànábì Ìsá alayhi salatu wa salam tó mú wá ẹ máa ka eyín èjì ẹ̀ta ẹ̀rí ẹ máa ka nǹkan tí ó máa wọ bí seventy two lẹ́yìn ọdún gbọ́ọ̀rọ̀ ọlọ́wọ́ bá jẹ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam dìde anábí wọn sọ fún àwọn sàábẹ̀ rẹ̀ pé ẹ̀yin náà àsìkò ń bọ̀ tẹ́ẹ̀mà yẹ̀gẹ̀rẹ̀ kúrò bí ti mo mú wa ní ení èjì ẹ̀ta débi pébi tẹ́ẹ̀tì ẹ̀yẹ̀dé tẹ́ẹ̀yẹ gẹ̀rẹ̀dé yóò fẹ́ wọ bí 73 anábì sallallahu alaihi wasallam wọ́n ní kúlù á sínà gbogbo àwọn tán yẹ gẹ̀rẹ̀ yẹn wọ́n lọ nùnà illa wahida àfẹ́yọ̀ kan náà ni òní lọ nùnà ọlọ́ba kó ka ìní àti ikú mu wọn àwọn sàábé gbàtà ń gbó eléyìí ẹ̀rú bà wọ́n wọ́n ní wọ́n máa yíyà ẹyọ kan wo anábì sallallahu alaihi wasallam ní aljamaa òun náà ní kí ni jamaa àwọn wo ni jamaa àwọn náà ni àwọn sàábé anábì wa Muhammad sallallahu alaihi wasallam torí pé tá a bá wo ọ̀gọ̀rọ̀ àwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a wo àpapọ̀ wọn àdìọ́ kankan náà mẹ́jọ ni kò sí ìpínyẹlẹyẹlẹ láàrin àwọn sàhábà radwanullahi alayhim nípa táǹpẹ̀ yìí kìíní àdìọ́kàn àdìọ́kàn kan ni wọ́n jọ ní ṣùgbọ́n lẹ́yìn ikú àwọn sàhábà tó ju wípé àwọn míì bẹ̀rẹ̀ sí ní dáyé àwọn tá ń dáyé ní àsìkò àwọn sàhábà wọ̀nyí èmi lè jẹ́ ọmọ sàábẹ́ nu wọn èmi ó lè jẹ́ ọmọ ẹni tí ó kìí ṣe sàábẹ́ náà ó di pé àwọn mùsùlùmí ó di pé abẹ̀rẹ̀ sí ní kún yẹlẹyẹlẹ ní àdì ọkàn ìròrí wa ìta díẹ̀ mi kò fẹ́ jọra wọn mọ́ àwọn kan ń yàtọ̀ síra wọn ó di pé àwọn kan wọ́n wó sùsùn wọ́n ní àwọn fàábé tèbérí ni wọ́n àfàwọn bí mélòó kan ní wọn àwọn kan wó sùsùn wọ́n ní àgbógbà àwọn mùsùlùmí tán ṣẹ́ lọ́hùn yìí wọ́n ti ní kèfèrí wọ́n ti ní kèfèrí àwọn mí ní wọ́n ààrẹ sọ pé kèfèrí ni wọ́n ṣùgbọ́n tán bá fi lè kú wọ́n rà sínú náà ọlọ́wọ́ wọn ní jáde bẹ́ẹ̀ àwọn mí owó tuntun wọ́n ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn nǹkan tó fi ròyìn ara ẹnu al-Qur'ani a gbà bẹ́ o torí pé tá a bá àti ròyìn ọlọ́wọ́ bá pẹ̀lú àwọn ìròyìn àwọn ẹ̀dá rẹ̀ torí náà ó bá tó bá yá ni ó máa rí nǹkan tó bá yá ni ó máa fi gbọ́ nǹkan tó di gbígbọ́ rírí nǹkan bó ṣe rí lélẹ́yìí bó láti wá kọ́kọ́ lọ́wọ́ ọba náà rí náà àbọ́lọ́wọ́ ọba náà ń gbọ́rọ̀ ó túnmọ̀ sí pé àsìkò kan bẹ tó ṣe pé ọlọ́wọ́ owó rí náà àsìkò kan bẹ ogun ìjẹba ti rí tọ́lọ́wọ́ bá sọ fóun rí náà àbóhun gbọ́rọ̀ ẹ̀kì sí nǹkan tó oríṣiríṣi àdìọ́kàn wà bẹ̀rẹ̀ sí wa bẹ́ẹ̀ ni kálukú dúó lórí tó ń bíbí lórí tó jẹ́ àdìọ́kàn rẹ̀ èèyàn kan lè wo tuntun yóò ní ọlọ́mọba náà ara kan àti ọkàn ti ẹ̀yìn ẹ̀ ó lè lè takú tì í àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá a bá wo ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ẹlòmí ilé wo funfun ó ní lọ́dọ̀ ti tòun èèyàn lásán ànábì náà bóun náà ṣe jẹ́ èèyàn lásán bẹ́ẹ̀ ni àlùkòrán ti sọ pé èèyàn ni ànábì sallallahu alaihi bá a ṣe jẹ́ èèyàn ṣùgbọ́n lọ́wọ́ bá rán lẹ́bí níṣẹ́ ọlọ́wọ́ bó rán wa níṣẹ́ dàbí kò ṣe wá ní òòjì iṣẹ́ à ń gbaṣẹ́ àwọn ànábì ṣe àti iṣẹ́ táwọn ànábì jẹ́kù là ń jẹ́kù làwọn náà ń jẹ́ tí wọ́n yẹ kó wọ́n sùsùn alóhun ànábì ọlọ́run wa lò ara ẹni tó pẹ̀rẹ̀ lánàbì ọlọ́run òun náà dẹ̀ ní kí ni mùsùlùmí lò akórẹ̀ láwọn ọmọ lẹ́yìn tí wọ́n ń tẹ̀lé ara ẹni tó ń ṣe wípé tó sọ wípé jìbìrìlù ṣe mistake pẹ̀lú ó gbé ìjẹ́ ànábì wọn Muhammad sallallahu alaihi wa sallam àníyàn rọ́bí aláwọ̀ àìmúlò yẹ kó gbé mẹ́sẹ̀jì yẹn fún so jìbìlù ṣe mistake ojú ìṣáájú so kò ṣe bó ṣe yẹ kó ṣe ìtọ́lọ́wọ́ bá fi rán ọ̀pọ̀lù ìṣàkó jẹ́ yìí eléyìí tá à ń sọ èyí fi àdìọ́kà àwọn kan náà nù so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àdìọ́kà oríṣiríṣi oríṣiríṣi bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sọ fún wa ó sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní inna alladhina farraqu dinahum wa kanu shi'a lọ́sẹ̀ ní òṣìṣẹ́ ọlọ́run ní àwọn tó ṣe wípé ẹ̀sìn ẹyọ ọ̀kan tá a fi rán ẹ tó jẹ́ fún wa àwọn mú ẹ̀sìn yẹn wọ́n pín yẹlẹyẹlẹ wọ́n wá di ò wọ́n di oríṣiríṣi tẹ́ lọ́sẹ̀ ní ìhùn tíṣẹ̀lẹ̀ ọlọ́run ní àrẹ́bí òní kẹfẹ́ ṣe pẹ̀lú wọn إنما أمرهم من الله ثم بما allah tó bá wá di john gbẹ̀ndé alikiyama tí gbogbo wọn bá pàdé níwájú allah ọlọ́run ọbọ̀ máa fún kálukú ní ìròyìn tó gbélé ayé jẹ́mọ́ tábà gbogbo wa la lákìídà kò sẹ́ni tí ò kò sí ẹni tí ò ẹ́ èèyàn kan wó sùsùn ní sùn yẹnu kúránì tẹ́ǹkà ìkó pẹ́ àkídà àti ẹ̀mí ẹlòmí owó sùsùn ní kúránì tẹ́ǹkà ìkó orí original Quran original Quran dà ó ní alì ti mú lọ kò rẹ̀ ní mú padà wá ọ̀njìrì tí ẹni tí ó jẹ́ tẹ́ǹkà ní Muhammad bin al askari tó bá dé òun ni wàá mú original àkídà táwọn kó àwọn ọmọ wọn eléyìí tí wọ́n dẹ̀ kọ́ dàgbà tí wọ́n dúró lórí rẹ̀ tó ló fi jẹ́ wípé tẹ́mi àti ẹ tá a bá fẹ́ ṣoríire níwájú ọlọ́run ọba tá a fẹ́ máa bẹ nínú àwọn tó ṣe wípé ọlọ́run ọba ní láfíà nínú ìṣe yìí èrè ànábì òní kankan ṣe pẹ̀lú wọn o tá a fẹ́ máa bẹ nínú àwọn tó ṣe wípé ànábì sọ̀lá àfẹ́ǹtà pé kulluhum kulluha fin gbogbo wọn náà lọ nínú náà illa wahida táàfẹ́ máa bẹ́nu àwọn tó ń lọnu náà àti ká tún ẹrù wa dì rí gbàdí ọkàn tí omi ìyàtọ̀ sí àdí ọkàn tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ti ohun wa tó ló jẹ́ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ni wa man yushaqiqir rasul ẹni tí ó bá jẹ́ kí ìlànà tó kó tako ìlànà òjíṣẹ́ tààrán ni ní bá mi máa tàbí yẹn lẹ́wọ̀lù húdà lẹ́yìn ìgbà tí tó jẹ́ ọ̀nà àmà tó yẹ kó tẹ̀lé tó ti tò sí ọlọ́mọba subhanahu wa ta'ala ni wàyẹ tẹ́rí lẹ́yìnrà tẹ̀lé lẹ́yìn òyìn ó wá lọ ń tẹ̀lé ọ̀nà tó yàtọ̀ sí ọ̀nà tá gbé kalẹ̀ fún àwọn olùgbàgbọ́ ni wọ́n lè yí máa ti wọ́n lẹ̀ ọlọ́mọba ni tó mú yẹn ọlọ́mọba ó dáadáa ni ànígbà lọ́wọ́ rẹ̀ ó wọ́n ní fi jẹ́ anẹ́mà àwọn ọba àásọ̀ fi máa jẹ́ anẹ́mà ni wọ́n sá àtúnṣírò káwọn lẹ́yìn ọwọ́ sáyé ó lo fifty years láyé ó lo seventy years ó lo eighty years ó lo hundred years èyí tó padà wá jẹ́ àtibọ̀tán rẹ̀ náà ní kékeré inú náà ló wá ara sí ọlọ́run ọba kó ṣàánú wa kálẹ̀ yóò wọnú ọjọ́ kan ọjọ́ kan lásán wàláhì ìyá ńlá yìí torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní inna yawman عند ربك ka alfi sanatin mimma ta'uddun ọlọ́run ní ọjọ́ kan lọ́dọ̀ òun bí ẹgbẹ̀rún ọdún tẹ̀yìnkàn ẹ́ tabalẹ́ni tó pé hundred years láyé nìsín àwa gan àmọ́ yẹra fún díẹ̀ díẹ̀ ìpè kó wọ́n ṣe fún un kó wọ́n kọlù wa àbí kágbìyànjú àti fẹ́ torí pé kí ó lè ṣubú ẹni tó pé hundred years láyé nìsín kò lè rìn dáadáa ó túmọ̀ sí pé ìgbà tí èèyàn bá lo ìṣẹ̀mí tó ní tó ń lò láyé òun lo fifty years eighty years seventy years hundred years kó wá ṣe wípé yóò jìyà ọjọ́ kan lásán wájú ọlọ́run ọba ó wá ń jẹ ìyà one thousand years ní ìyà rẹ̀ látara bó ṣe gbélé ayé rẹ̀ bó ṣe gbélé látara nǹkan tó fi lé ayé rẹ̀ ṣe á rí pé nǹkan tó ní ìdí kí arùn nípa ni. bọ́jọ́ náà àwọn èèyàn tó ń spread àwọn àkídà burúkú tí ò bá tànẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bẹ láwùjọ tó pọ̀ gan o tipẹ́tipẹ́ òun ti ń bẹ̀ wọ́n àdàyé máa bẹ̀bì sí náà lára súnà ọlọ́run àti ìtọ́lọ́run ọba ti dé kalẹ̀ òun táwọn èèyàn bẹ́ẹ̀ máa bẹ̀ torí walau sha'a rabbuk laja'ala an-nasa ummatan wahida tó bá ṣe pé ó ń bẹ ní òrùngbọ̀ ọlọ́wọ́n ọba rẹ ni ìrẹ́ Muhammad gbogbo àwọn èèyàn yóò ní kákìdá kan náà nìkan máa ní ọ̀rọ̀ wọn ò ní takora wọn ṣùgbọ́n wala yazaluna mukhtalifin àwọn èèyàn ọ̀rọ̀ wọn ò ní yé máa tàṣe ọ̀rọ̀ wọn ò ní yé máa takora wọn illa man rahima rabbuk àfẹ́ni tí ọlọ́run ọba rẹ̀ bá ṣàánú nìkan ló kù òun ni ó jẹ́ ti ẹ̀bọ òṣìmú wá ilẹ̀ mà wọ́n ti mọ̀rọ̀ wàlìdáàlì kankan lọ́kọ̀ọ̀hún ọlọ́run ọba ní torí eléyìí lòun fi dá wọn wàtẹ́mẹ́ kẹ́límọ́tò rọ píkà ọlọ́run ọba lọ́run ọ̀rọ̀ òun ó ti pé pérépérépé la amla anàjẹ anàmà nínú ìjìnlẹ́tì wà náà àṣọ àyè jẹ́ anàmà tẹ́lẹ̀ ọlọ́run ọba dá àwọn èèyàn máa ṣàlùjọ ní mo fẹ́ kó sínú ẹ̀rọ àwọn èèyàn àti àlùjọ̀nù lèmi ọlọ́run ọba fẹ́ kó sínú náà jẹ́ ànàmà yìí ṣogbó lèmi àti ní òṣèlú máa bẹ́nu náà jẹ́ ànàmà eléyìí ni ti agbọ̀rọ̀ ṣiṣẹ́ tó gbogbo ta bá ń ṣe níṣẹ́ pátápátá àwọn iṣẹ́ wa tá ń ṣe à ń ṣe látara àkídà ní ìta àdìọ́kàn látara kí ní ìta àdìọ́kàn à ń kírun wákàtí mara àrùn sí kílẹ̀tà fi ń kírun wákàtí mara àrùn jẹ́mọ́ kílẹ̀tà fi ń kírun wákàtí mara àrùn mo ń bèèrè ní o ta ló lè dáhùn ẹ̀ kílẹ̀tà ń kírun wákàtí mara àrùn torí ipa nígbàgbọ́ ipe tí ọlọ́run ọba pa wá láṣẹ ni ṣùgbọ́n èèyàn kan kò nígbàgbọ́ nù rẹ̀ kò nígbàgbọ́ nù ìrún yẹn ó bí pé ẹwà ń tẹ̀lú sọ ọ̀rọ̀ yẹn kò jọ rẹ̀ tí wẹ́n níbẹ̀ bá ní mùsùlùmí lòun ó dẹ̀ ní wò kìí ṣọ́ra tí ká máa fi ẹ̀ ká máa fi ẹni tó ẹni tó a máa padà sínú Al-Qur'an a máa padà sínú ọ̀rọ̀ anábọ̀wá sallallahu alaihi kò jù ọlọ́ba ní fàyín tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasul in kuntum tu'minuna billahi wal yawmil akhir dhalika khayrun wa ahsanu ta'wila ọlọ́ni tẹ́ máa ń jiyàn pa nǹkan tẹ́ ń jiyàn nípa nǹkan ẹ̀yin tẹ́ pera yín ní mùsùlùmí ẹ̀ ń nípa nǹkan farudduhu ila Allahi rasul ẹ̀dá padà tí mo dúró ọlọ́run bá ẹ̀dá padà sí àlàyé tí òjíṣẹ́ ṣe fún yín nǹkan tó tó mìíràn nàbí láìwọ lórí láàfù tẹ́ ẹ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́n tó tọ́ tẹ́ ẹ dẹ̀ gbàgbọ́ wípé ọjọ́ kan ni ó dé ní ọjọ́jọ́ kan yìí tó ṣe pé kálukú jábọ̀ fọlọ́wọ́ bá ní dáríkà kọ́ irú ní tó lórí fún ìwà sánú tàwírà tí àtibọ̀tàn rẹ̀ rẹ̀ dá láì pé àyà ìfilẹ̀ tó èmi àti ẹ̀ àjọ ń fa nkẹtẹ nísì lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó sì ń bú kò láàtú bọ̀rọ̀ anákùnrin kó tún sọ ọdún kẹ́yìn evidence yìí ń mú wá elékàjọ wò ìwọ ní báyìí ni èmi ní kò ń ṣe bẹ́ẹ̀ èmi ní báyìí ni ìwọ ní kò ń ṣe bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ọ̀run la fi ṣàpèjúwe èmi gbà pé ọ̀ràn ẹ̀yàn ni ìwọ náà pẹ̀rẹ̀ mùsùlùmí oníkò ń ṣe ọ̀ràn ẹ̀yàn ká padà

wàlẹ̀mẹ́kùnú tẹ́wé miskin a kì í fún aláìní lóúnjẹ tàbí àyìn ọ̀zàká owó wa àyìn ọ̀zàká dúkìá wa وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين àwọn èèyàn tí wọ́n ń kọ̀wé ẹ̀sìn fún ara wọn láwà àwọn là bẹ́ẹ̀ tí èèyàn bá ti kú tó ju tó kẹ fún ó ti tán síbẹ̀ yẹn ó ti tán síbẹ̀ yẹn ibi tó parí sílẹ̀ nìyẹn níta ń sọ nìyẹn káta àtàrà lè pè yìí à ń sọ títí tí ikú fi dé wá bá wa náà tí ọlọ́run bá fi tẹ̀lé ọlọ́run bá ní sọmọ àtẹ̀wọ̀sọ́rọ̀hún ṣọ̀fọ́ àtúnṣe àfihàn kò séèyàn kan tó lè ṣe pẹ̀lú àwọn ìwà yìí ẹlòmíì tí ó rí ó sọ fún pípé ojú tó bá rí mi ìlú wọná ah, àwọn ojú kan rí ànábì sallallahu alaihi wasallam tó dẹ̀ ní tẹ́ẹ̀rẹ̀ lára àwọn tí ó máa bẹnu nánà wà Abu Talib òun ló kọ́ ànábì dàgbà ànábì ní tẹ́ẹ̀rẹ̀ òun náà ní sí ànábì ṣùgbọ́n tí bàbá yìí tó di pé ikú tó ti súwọ́ lójú bàbá yìí anábíwá okú bàbá tó tráì fún mi sí bàbá yóò ṣe wá lọ ní anábíwá ní ya ám èrè ọkùnrin kó láàrin àìlọ́lá ẹ sọ jáde lẹ́nu ẹ̀dẹ̀ gbámú ọkàn yín pé kò sí tó lẹ́tọ̀ọ́ ká ṣèjọ́sìn fún ká gúnran fún ká máa ké ká máa jẹ́jẹ́ fún ká gbára lé àyàfi Allah tẹ́lmà ẹ sọ gbọ́dọ̀ yìí wàhálà jù ní alága ìlọ́lá tẹ́ ẹ bá sọ yóò jẹ́ evidence fún yíwájú ọlọ́run ọba bàbá tó mọ tó ń ṣe ó wo ànábì sallallahu alaihi wasallam ó tún wo àwọn ọ̀rẹ́ rẹ̀ tájọ́ máa ń rìn àwọn tájọ́ akẹgbẹ́ agbákùrẹ́ṣì ni àbútọ́ ìlú jẹ́ ń gbà àwọn tájọ́ jẹ́ ọ̀rẹ́ tájọ́ àgbà agbákùrẹ́ṣì wọ́n tún sọ fún wípé dáàbà tọ́lì bèrè àbútọ́lì àtẹ̀lẹ́wọ̀n nílẹ̀ ti Abdul Muttalib ah, ó fẹ́ sọ tọ́mọ yìí ni ó sọ ó fi ìlànà bàbá rẹ̀ Abdul Muttalib ó fi lẹ̀ ẹ mọ̀ tọ́jú bá dẹ̀ fẹ́ gbá wa mú nìyí wọ́n á fi nǹkan tó ní í ṣe pẹ̀lú mọ̀lẹ́bí àbókùn ẹbí àbí kìíní kan wọ́n fi mú wa so n tán fi mú Abu Talib nìkan ó fi ìlànà Abdul Muttalib lẹ̀ Abu Talib náà tún wò pé ẹ máa ní pọ́ǹtì náà ọmọ mi náà dẹ̀ ń rí sọ ṣùgbọ́n gbà tó padà yá tó padà sọ ọ̀kánà ákẹrẹ máa kọ́lá náwó àlàmílẹ̀ tí Abdul Muttalib Abdul Muttalib bàbá mi tó kúlé lórí mi ó kú ní kéfèèrè gbogbo ìrànlọ́wọ́ tó ṣe fún anábì sallallahu alaihi wasallam kò ní kó mọ̀ wọ̀ná anábì wa bá mi jẹ́ lórí pẹ̀lú tó tráì fún mi tó tráì tó ṣe léyìn tó ṣe léyìn ìtọ́rọ̀ ẹ̀wà kan kù sí nìyẹn ọlọ́mọba subhanahu wa ta'ala tó ṣe rí pé tó pàtàkì lọ́dọ̀ rẹ̀ òun náà ní kíni at-tawhid ìmúlọ́kan ṣoṣo ọlọ́ni innaka la tahdi òun ti parí jẹ́ ẹni ó lè fi ẹni tó nífẹ̀ẹ́ mọ́nà wá sí ìwọ́ lè ṣe wàlàkí ní láyà àdímọ̀ ní ẹ̀ṣá ọlọ́run bá ní máa ń fẹni tó máa ń bẹ ní èròǹgbà rẹ̀ mọ̀nà tí la fẹ́ lò ń délé òun náà ni wípé Abu Talib bó ṣe súnmọ́ ànágbà Muhammad sallallahu alaihi wa tó tó ṣe dáadáa sí tó fama tẹ̀fọ́ ìhùn ṣẹ̀fọ́ àti ṣàbẹ̀rẹ̀ kò ní kápá pé kí ni kó mọ́ wọná so nígbà tí anẹ́sọ̀lá àzọ́lápò bá ní kápá pé bàbá tó bí òun lọ́mọ àbí ẹ̀gbọ́n bàbá àwọn kó mọ́ wọná lẹ́tawálàwà tálàwà kí la lè ṣe fún bàbá wa kí la lè ṣe fún ọmọ wa anabi Ibrahim alayhi salatu wassalam ọlọ́run bá yẹ mọ́kànṣe rẹ̀ nípa àforíjì tó wá fún bàbá rẹ̀ ẹmọ́ kọ́ṣe rẹ̀ ń bẹ́hùn odidi anabi ibrahim alayhi salatu wa salam anabi sallallahu alayhi wa sallam ìyá tó bí lọ́mọ anabi lọ síbi sàárè rẹ̀ àwọn sàárè náà kò bu ẹkùn yìí irú òjijì ọlọ́run bá tí ló dé anabi sallallahu alayhi wa sallam ipe kó ṣàforíjì fún ìyá mi ọlọ́run ní kò sí ọ̀nà ẹgbẹ́ so olùbíjẹ́ wípé agbọ́dọ̀ di ẹrù wa dáadáa fáwọn àtẹnfọ́ ogun ṣẹ̀fọ́ àkùṣà bẹ̀rẹ̀ mi ẹni tí ò kírun ẹni tó ṣe wípé kò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹni tó ń fi ọ̀rọ̀ lọ́wọ́ ọba ṣàwẹ́wà ẹni ò lè rí gbígbé gba ó ẹ àfá àlọ́mọ mi ẹ ṣe wù ní kìíní kan gbogbo yẹn pàǹtí ọ̀rọ̀ yìí ibi tá a ti yà lọ sí ìgbà yìí òun ni wípé èèyàn kan ó ní ìwò kì í ṣọ́ra ẹ̀yàn àkídà àti ẹ̀yẹ ìdájọ́ tó wà jahazin tó ṣe pé ó wà decisive nínú ọkàn tiẹ̀ ó ní pé ìwò kì í ṣọ́ra ẹ̀yàn ìwọ ní ìwọ̀n ọ̀ràn ẹ̀yàn ni eléyìí pẹ̀lú ẹ̀yìn mùsùlùmí ọlọ́ọ̀bá ń fa ìtànà àbá àti ìṣọ́ ìfọ́rọ̀ dúró ìlàlá ìwọ̀rọ̀ fún tẹ́ bá jiyàn nípa nǹkan ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run bá ti òjíṣẹ́ ọ̀nà tọ́lákùn fi mi ṣe yí ọ̀pọ̀kùn ìlọ lọ́ọ̀ tẹ́lẹ̀ yóò bá kó nǹkan nǹkan ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run wa táwa mùsùlùmí máa ń lo eléjì ẹ́ àá lè ṣe kí ni àá lè máa yanjú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n kọ́lọ́n bá kó ṣàánú wa mìíràn háwà níbi ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu pé mi yín bà fún ẹ kí tèmi ló máa ṣe ìfẹ́ ẹnu yẹn yóò jẹ́ kéèyàn rí òdodo tó rẹ̀ níbi wọlé yóò máa ṣagídí lórí nǹkan ó dẹ̀ ti mọ̀ pé tó ń gbé láti ipò ń ṣòdodo ṣùgbọ́n nǹkan yẹn ó ti di kí àkíńdà fún àti ọkàn ti rẹ̀ nìyẹn ètò pakúlé lórí nu tó ló fi jọ wípé a gbọ́dọ̀ ṣe ìgbìyànjú láti ní àkíńdà tó dáa ẹlòmíì máa ń béèrè ẹgbẹ́ tẹ́lẹ̀ àwọn mùsùlùmí òkò ṣẹ́nu àwọn mùsùlùmí nìkan ni òkò ni ọlọ́run bá subhanahu wa ta'ala قل لم يكن الذين كفروا من آل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة أي بيكون صلى الله سبحانه وتعالى وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم البينة àìkú ẹ̀mú kò ń láàrin àwọn mùsùlùmí ìtàlù ó ń bẹ láàrin kíni àwọn nàṣọ́ra bẹ́ẹ̀ ló ń bẹ láàrin àwọn Yahudi kò rẹ̀ sí tó fà á ju kíni ìfẹ́ ẹnu ìfẹ́ inú tẹ́ ń kálukú ní òun ló ń mú gúrí kúrò ní táwọn ànábì ọlọ́run ọba mú wa àwọn ànábì ọlọ́run ọba gbogbo ti gbogbo wọn mú wa ìkẹtẹ náà ni ọlọ́run ọba ní ṣàrá àlàkùnmínà dínú máa wà sọ́ọ̀bì inú hàn wọ́lẹ̀ ní àwòháìnà ilẹ̀ ìtì ọlọ́run ọba ní ẹ̀sìn ẹ̀sìn nínú dínú ẹ̀sìn tá a fún ẹ̀ Muhammad sallallahu ó náà ní tó ṣe lọ́fún sẹ́yìn náà ní ẹ̀sìn máa wọ̀ sàbí inú hàn wọ́n lẹ́dà ọ̀hẹ́ iná ilé àti ta sọ fún wọn náà ẹ̀sìn ni wọ́n máa wọ̀ sẹ́yìn náà bí Ibrahim wọ́n mú sọ̀rọ̀ Ìsá àti ta fún Ibrahim àti Musa àti Ìsá sí nǹkan náà àti mú dì ẹ̀sìn ẹ̀sìn ẹyọ kan ẹni wala tatafarraqu fi ẹ má pín yẹlẹ yẹlẹ ń bẹ ẹsẹ̀ àwọn anábì ọlọ́run ọba ẹ̀sìn kan náà ni ṣùgbọ́n àwọn ọmọ lẹ́yìn ni wọ́n pín yẹlẹ yẹlẹ kò wá ń ṣànábì Mùsá nìkan ló ṣẹlẹ̀ sí kò ń ṣànábì Ìsá nìkan ló ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sánábì Muhammad sallallahu alayhi wa sallam so ọ̀nà tí wọ́n gbọ́ tó lè fi mórí bọ́ kí ni lè fi mórí bọ́ oní kí n padà síbi tí àwọn sàhábà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó rò ìtẹ̀bẹ̀ lórí ẹ̀ ṣẹ́rí táwa bá ti lè fi ní ilẹ̀ mi wípé ọmọ ẹ̀yà ìdí ìbá ti rí ní ẹ̀rí láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàábì lẹ́sìn èmi ò ní bá ń ṣe o tó bá láti sọ̀rọ̀ ẹ̀ríkà àti sunnah láti ọ̀dọ̀ àwọn sàhábà ìgbòhánù láàrin tó bá ti rẹ́rin wá ẹ̀sùn náà bí ní ìṣẹ́gbẹ́ ní ìṣẹ́gbẹ́ ẹ̀sìn mo fẹ́ ṣe ní ìní ni mo fẹ́ ṣẹ̀sì kí n tún máa ṣẹ̀ sí nígbà tí bá dídọ́ gbé ilé àlìkè àmà tọ́lọ́ bá dàánú mi láyà ṣé wọ́n ló gbà nílẹ̀ ọlọ́run bá tó dá ní yọ́mọ̀ yẹ̀ sí rúlmọ́rùn-ún min àkíyì wọ́n kún mi wọ́n bá ní wọ́n sọ ìrántí wọ́n bá ní ọjọ́ tó ṣe pé kí ni ọmọ ènìyàn yẹ túrù ní àfì yóò máa sọ fún ọmọ ya rẹ̀ wọ́n kún mi ìwọ àbí yóò rí bẹ́ẹ̀ rẹ̀ yóò fèrè gé bàbá yóò sọ dànù wọ́n sọ ìbẹ́ tí mo bá ní yóò rí àwò tẹ́jọ́ ń ṣe I love you I love you láyé ń bíbà yìí yóò fèrè gé àwọn ọmọ tó lè kú tó rí wọn yóò gbé ga tó wá rí wọn lè mọ ní ìbínú yóò mọ ìdìmṣẹ́ lónìí ẹrù ẹ̀ tó gbé ọjọ́ ẹ̀ èyí ni ẹ̀wù tọ́nà ọba sọ ń bẹ̀ èyí ó rí ìyá yẹn ìyá yẹn ẹ́ yóò ti máa sá fún ìyá yóò sá fún bàbá yóò sá fún yóò sá fún ọmọ o pé à ń tàn wá wá afá kí ìfarabalẹ̀ ní a àfarabalẹ̀ yẹ̀ wò oṣù káàmà tẹ̀lé yẹn kan gọ́ọ̀gọ́ọ̀gọ́ ẹlòmíràn àwọn àfáà tí wọn wọ náà ní owó náà pẹ̀lú pẹ̀lú wọn à ní problem ibi náà bá ti ń náà ń mùsùlùmí tó ní àìsíyàmà rẹ̀ lò kò ní sọ owó rẹ̀ agbọ́rọ̀ lè bè lọ́ àfáà wa lẹ́yìn tá a pè láṣíwájú wa ẹni ìṣẹ́gun nípa ṣe ẹ̀rí ẹ̀dà ìyàgbẹ́ta ìwòsàn náà tàbí àkọwàlì sọ́dọ̀ fi kùnmà eré ẹ̀dà láti ní alkùránì àti súnmọ́ nípakínà nínú ọ̀rọ̀ àwọn ẹni ìṣíwájú wa sọ́nà tá lè fi dìfẹ́ndì àkídà wa nìyí àkídà kò sẹ́ni tí ò lákìídà ẹni tó ní atheist lòun ṣe òun òun ògbọ́lọ́gbọ́n tó àkídà ti ẹ̀yẹn ẹni tó ní religion is opium of the people ẹ̀ńtọ́lọ́n ti lọ́n tó ló ń ṣẹ́ ti kan bí ìgbà tó ṣe pé kí ó mú nǹkan ni ó mú nǹkan ẹgbà tó ń pa gbogbo yẹn àkídà ti ẹ̀yìn nítorí nínú ọkàn ti ẹ̀ ló sọ fún yíyan bọ́ọ̀lù ó ṣe pé àkídà ti ẹgbà kídà ti mi dàbí so ọ̀nà táà lára ọ̀nà tá a lè fi dìpẹ́ndì àkíyà tó gbádùn táwọn sàábí ń bẹ lórí ẹ̀ kí wọ́n ti mọ̀ ó ní sọ pé wọ́n nìkan ló fẹ́ mọ̀ ọ́n tí wọ́n nìkan ló fẹ́ wọ àjẹ́nà yìí wọ́n náà gbọ́dọ̀ spread ẹ̀ fáwọn èèyàn sọ̀rọ̀ spread ẹ̀ fáwọn èèyàn ṣí ẹ̀rẹ̀ pẹ̀lú àwọn èèyàn ṣùgbọ́n tó bá ṣí ẹ̀rẹ̀ tó fi àwọn èèyàn síbẹ̀ ó jẹ́ bíi hikma wal-maw'izati al-hasana kí láǹpẹ̀ ní al-hikma orí táwọn olóyìnbó ń pè èèyàn máa ń mọ ẹni tó ń ṣe wá àsìkò èèyàn máa ń mọ ta ni ẹni tá ń ṣe wá àsìkò ọ̀pọ̀lọpọ̀ mi máa ṣe wá àti àní wu ẹni tá ń ṣe wá àti fún lápẹjú èsì àfáà mi tó wà wájú mi yìí bí máa ṣe bá wọn sọ̀rọ̀ kọ́ ni máa ṣe bá àfáà mi sọ̀rọ̀ lápẹjú èsì bí ma ṣe bá àfáà mi ìtọ́rọ̀ kan ma ṣe bá fa òdodo òdodo máa jẹ́ o ṣùgbọ́n bí máa ṣe pìvẹ́ǹtì ọ̀rọ̀ fẹ́ nìyí kó máa ọ̀rọ̀ mi ní compromise òdodo ṣùgbọ́n yàn gbọ́rọ̀ mọ bí mo ṣe máa bá wọn yàn sọ̀rọ̀ dé hikma ọ̀nà tó ṣe a lè àkídà tá a gbé dání ó pọ̀ àpèjúwe pọ̀ jẹntìrẹrẹ níbẹ̀ lápèjúwe yìí sùn àrísàábé tó ṣe wípé ó wọnú mọ́ṣáláṣí tó tọ̀ sínú mọ́ṣáláṣí ṣùgbẹ́ni yìí ó yẹ́ ṣẹ̀fà ìsìláàmù yìí àtòkò ló ti wá nǹkan òye àwọn sàábé táwọn ń bẹ nínú ìgboro àwọn wò pé a ah,

إنما بعثتم ميسرين ولم تبعثوا معسرين ọlọ́wọ́ bá gbé ìdílé lẹ́ni tí ó máa mú nǹkan rọ̀ fáwọn èèyàn ọlọ́wọ́ bá gbé ìdílé lẹ́ni tí ó máa mú nǹkan lè fáwọn èèyàn ṣe gbádẹ́bìn sọ nípa lè mọ́tò fún mọ́tòláṣì nípa sọkọ́ yẹn ìfọ́kùnrin yẹn ṣe tí ò dáa ni ṣùgbọ́n bá nẹ́bí ó ṣe fọ́kùnrin yẹn sọ̀rọ̀ kọ́ ni ó ṣe bá Bubakar àti Umaru sọ̀rọ̀ yóò ṣe bá umaru sọ̀rọ̀ wọ́n yóò ṣe bọ́kùnrin yẹn sọ̀rọ̀ so ìtẹ́kẹ̀ níbi lè hikima nìyẹn bá ṣe bá gbàlagbà sọ̀rọ̀ kọ́ la ṣe bọ́mọdé sọ̀rọ̀ ẹlòmíín sì yóò sọ bá gbàlagbà pé àwa ìyọ́lẹ̀ ní ọ̀ṣọ́ èdè pẹ̀lú tẹ́ǹtì yẹn o tó bá sọ bọ́mọ kékeré ipe iná ló ń lọ sínéètì pẹ̀lú tó ń ṣe yẹn yìí yóò fi bá bóòlù kó pẹ̀sẹ̀ǹtì ẹ̀ bá lẹ́yìn torí tábàlagbò ó sọ fún ẹ òun ni wípé yóò bàjẹ́ ẹ yóò bẹ̀rẹ̀ sí lálàsí rẹ ni torí pé bó ṣe bá sọ̀rọ̀ yẹn sọlọ́ jẹ́ pé bèbí kíkínà èèyàn gbọ́dọ̀ ọmọdé yẹn ṣe pè jẹ́ nǹkan ẹsẹ̀ kọ̀rẹ́tì ọmọ kékeré tó kéré gan bẹ́ẹ̀ ṣe kọ̀rẹ́tì ọmọ kékeré tó kéré gan pẹ́lẹ̀ ṣe ọmọ kékeré tó tún jù lọ والموعظة الحسنة so àwọn àṣewáàsí so a máa wáyé wípé a ní láti ṣe ti láti ṣe jìbáàlù ká ṣe dìbéètì ẹni tá a rí wípé ẹ̀mí rẹ̀ mọ́ owó òdodo wọn náà owó wàjáàdìmù bílẹ̀ ti yá sẹ́ni hátà àwọn tí wọ́n kì ń ṣe mùsùlùmí ó ṣe pé ẹlòmí ọkàn rẹ̀ mọ́ tó bá rọrùn ròyìn ó bá ọlọ́run bá ní wà látúnjá ìlú alẹ́kìtàbí ilá bílẹ̀ ti yá sẹ́ni ẹni tó jẹ́ kírísítẹ́nì àbí jù ó fẹ́ máa dìbéètì ọlọ́run ni mú bá dìbéètì àyàfi lọ́nà nínú àfọ̀ntán má dálábòsùn tó ṣe pé ìwọ náà mọ̀ fáwọn eléyìí olódodo bá bẹ́ẹ̀ lẹ́lòmí náà ń bẹ tó ṣe kó ascribe ààrẹ ìmọ̀ ìsìláàmù ó lè sọ fún ẹjẹ́ ká dìbẹ́ẹ̀tì kò lódodo gbà ó kàn fẹ́ máa fa wàhálà lásán ni ẹlòmí ní tẹ́ lè bá fún ọ̀rọ̀ látàárọ̀ dalẹ́ kò ní gbà kò sí tẹ́lẹ̀ fi hàn tó bá pọ́sibù kánẹ́bí padà wá kánẹ́bí wá sọ yí pé á ah, ní tó ń sọ yìí ò correct yóò tún bá nẹ́bí jìyàn gẹ́gẹ́ صلى الله عليه وسلم. tó ṣe gúnyàn bẹ́ẹ̀ ọmọ wé sáàmà rẹ̀ lé ṣùgbọ́n ní ẹ túmọ̀ sí wípé kò sí dìbẹ́ẹ̀tì kò sí ní discussion nínú ẹ̀sùn ara ẹ̀sìn wá ní òun discuss pẹ̀lú àwọn èèyàn ní kó fi yé wọn ní tó ń bẹ lọ́wọ́ tí ẹ̀ tó ń ṣe kíní tó rò kó dodo ni ni ó da alẹ́ ẹ wàá yẹ̀wò eléyìí ni ó fi mọ tó correct àti tí ó correct tó lára ọ̀nà tá a máa fi ń dìfẹ́ǹdì àkídà wa ẹ òun náà ní kí ni ká pèpè sí ká pèpè sí pẹ̀lú ọgbọ́n àtòyé ká pèpè sí pẹ̀lú ìmọ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ayàtà àkọ́kọ́ ká ọlọ́run bá ní kú láàrí ìtẹ̀bí sọ pé ọ̀nà nílé léyò àdúró ìlàláyé alábọ̀sí rọ̀ mò ń pèpè lọ́sọ́dọ̀ ọlọ́run ọba alárọ̀sí rọ̀ pẹ̀lú mọ̀ pẹ̀lú ìmọ̀ òmùfin pépè tabalẹ́ni tó lòun ṣe dáwà tí mẹ́ẹ̀sì òye eléyìí ni in tí ó bàjẹ́ ni ó pọ̀ ju in tí ó tún ṣe lọ torí pé kí ni o gbọ́dọ̀ pèpè pẹ̀lú ìmọ̀ náà kò túmọ̀ sí pé o gbọ́dọ̀ dàfà ńlá kò tó lè ṣe dáwà ara wọ́n ìwọ̀nba tó fẹ́ fi ṣe dáwà yẹn èyí kò mọ̀ ọ́ mọ̀ ọ́ dájú so that àwọn èèyàn tún ní ṣorí búlọ́ọ̀kì ara rẹ̀ ìtí ò sí lára ẹ̀sìn o ò ní sọ pé kí ara ẹ̀sìn méjì ló mọ̀ méjì yẹn náà ni ó fi ṣe pípé má lọ gbé ẹrù ẹni tó mọ mẹ́rin lórí ara rẹ̀ tó ṣe pé kí méjì ló méjì tó mọ yẹn ni mú un lò ara dáwà náà ni adu ilallahi ọ̀nà tá a fi ń dìfẹ́ǹdì àkídà wa títò mọ̀ títò di ọkàn lò ó káwọn èèyàn rí jẹ́ kó hàn níbi ìṣesí rẹ̀ torí pé ẹlòmíì gan bẹ èyí tó fẹ́ kọ́ṣe lára rẹ̀ òun ni bó ṣe rí ẹ tó ń ṣe amẹ́yẹ àwọn tó gba ìsìláàmù látara mọ́ ṣe rí pé báwọn mùsùlùmí kan ṣe ń báwọn èèyàn lò ẹlòmíì alówó mi náà láti ṣe ìsìláàmù ń yìn látara àwọn nǹkan tó rí sí lónìí nísìn àmọ́ iye ẹlòmíì tó ṣe wípé tẹ́ ẹ bá bá a ṣe bísínẹ́sì ẹ̀ jẹ́ àkúrò lẹ́yìn ẹni yóò pèpè sí kí ni sí àkídà tó dìde kò sì sẹ́ni àkídà ó lè mọ̀ kó mọ̀ pé kó the right thing ló léyìí ṣùgbọ́n ìṣesí rẹ̀ dílé ìṣẹ̀pẹ̀ láwọn èèyàn kò ṣe kí ni kò ń ṣe nǹkan tó àgírí pẹ̀lú tó lóhun di ọ̀gàn kọ́lọ́n bá kó ṣàánú wa tó tó bá di ọ̀rọ̀ à ń báwọn èèyàn lò à ń báwọn èèyàn ṣe bísínẹ́sì ọ̀pọ̀lọpọ̀ wa a kò sí ibi púpọ̀ àná alánàá yẹ̀kẹ́ sì ń sọ fún mi àwọn brothers tó ṣe pé wọ́n fi àwọn èèyàn sí ibi bísínẹ́sì wọ́n dẹ̀ gbowó jọ lọ́wọ́ àwọn èèyàn tó náwó yìí wọ́n ná owó tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn èèyàn ẹni táwọn èèyàn wá invest ní òun lè ń sowó jẹ so yóò mú èèyàn mẹ́wàá dáwó fún ọ́n dáwó jọ fún lápẹ̀jú ẹni sùn lára àwọn èèyàn mẹ́wàá tó dáwó jọ fún yẹn ó lè fún àwọn èèyàn bíi márùn-ún yóò fún wọn ní profit a ní profit oko táwọn ń dá ní wọ́n rà sówó eléyìí ló fi fún un tó ẹkùn náà dẹ̀ ní owó ká 100,000 mo kó kalẹ̀ wọ́n ní 30,000 ní profit ah, ẹjọ́ ṣé mo tún lè increase kìíní ẹni kò mọ̀ pé 100,000 tó gbà lọ́wọ́ ẹ lòmí ló mú 30,000 nínú ẹ̀ ló kó fóun as profit so bó ṣe ń gbowó ilé ìlú mọ̀ fún ilé yìí ó wá gbà lọ bẹ́ẹ̀ ni àṣírí wá tú ó wá di pé millions lówó tẹ́tọ́ pé kí n tó wò lẹ́yìn about 500 million naira lówó àwọn èèyàn tó wọlé àwọn kí ti gba ilé pọ̀ ẹ̀rẹ́ mú ní ìṣẹ́ṣe tó ti ṣiṣẹ́ pọ̀ lọ́rùn wọ́n wá náà fún ní pension látọ̀júwe wọ́n ò pé kó invest ẹ̀ ló wà ló ń kó sọ́wọ́ mùsùlùmí kan ipe kí ni wọ́n business kalẹ̀ yóò bá di kó yẹn náà ó bá jẹ mẹ́lẹ̀bẹ́ ẹni tó gba pension sọ̀rọ̀ pé irú yìí hypertension àti stroke ni ó pa torú eléyìí ni kò fi ṣe mẹ́sẹ̀jì gidi fún dáwà ẹni tó ń ṣerú eléyìí kí irun mọ́ rẹ̀ kó máa kalẹ̀ yìí kò ṣe kìí kò dìfẹ́ǹdì àkídà tó lò ní ẹ̀ kò dìfẹ́ǹdì ẹ̀ àkídà tó lò ní ẹ̀ ní ní tó ń ṣe ìyẹn ò dìfẹ́ǹdì àkídà ẹ̀ tọ́lọ́ fi jẹ́ pé àwọn nǹkan ẹ̀yọ́ pàtàkì ẹni tó fẹ́ dìfẹ́ǹdì àkídà òdodo tó jẹ́ ipò bá tọ́lọ́wọ́ bá àtòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam agbọ̀rọ̀ mọ́ owó bá a ṣe ń ṣe pẹ̀láwọn èèyàn pàtàkì lọ nípa ọ̀rọ̀ à ń ṣe kátàkárà pẹ̀lú àwọn èèyàn agbọ̀rọ̀ owó yẹn bóò la ṣe ń bá aládùúgbò lò ẹlòmíì kò ní rẹ́kọ̀dì gidi ládùúgbò bọ́nà fẹ́ dáwó kan ní nǹkan tó ṣe wípé àǹfààní àdúgbò ní àfọ́pátìpátì àǹfààní àdúgbò ẹ̀ ní ikú dáwó òun ni ó fàtẹ́yìn irú nǹkan báyìí ni kò pé kí kò gbé àkídà gidi tó lórí ìdúró lé lórí kò jù sẹ́yìn àkídà yẹn yóò ti káwọn yẹn máa bẹnu àtẹ́lú àkídà tó lórí ìdúró lé lórí sọ ẹjẹ́ káwọn gbogbo àwọn agbègbè yìí ká mọ èyí the right àkídà bóòlù á ṣe mọ́ ká padà sí kí ni alukur'an àti sunna àti tí àwọn ẹni ìṣíwájú tí wọ́n dúró lé lórí àwọn tọ́lọ́run bá lóun ti yọ́nú sí ẹni àkídà tó bá ti yàtọ̀ tí táwọn èèyàn ń bẹ lórí ẹ̀yìn kánà tó kí ni àkídà bá pílà yìí regardless of ẹni tó bá introduce èso àkídà bá pílà tó ti pẹ́ ní bọ́ọ̀dì tó bá fi lè ṣe kí ni tó bá ṣe yẹn ọ̀rọ̀ rẹ̀ ó léwu lára àwọn seven two six ni ó mọ ẹbẹ kọlọmọ àti ṣàánú wa bákan náà ẹ kí amúlòmù ká fi wùwà lò wùwà wò ká practicalize àwọn nǹkan wọ̀nyí káwọn èèyàn rí torí pé ẹlòmíì n tó sọkun lẹ́nu kọ́ ló fẹ́ wò ó fẹ́ wò wọ́n tó ń ṣe nǹkan yìí gan a máa pèpè lọ síbẹ̀ a máa ṣìyẹn at the same time a máa mú un lò ọlọ́mọba subhanahu wa ta'ala wa al-'asr inna al-insana lafi khusr illa alladhina amanu wa 'amilu s-salihati wa tawasaw bil-haqqi ọ̀tàwàṣọ ìṣọ̀rọ̀ ayé ìsọ́kùnrin gbogbo nta ìṣọ̀rọ̀ ọlọ́run bá lọ́mọ ènìyàn ti ṣòfò ọmọ ènìyàn ṣòfò ọlọ́run bá tún kàn pa ilẹ̀ rínà àmọ̀nù àfọ̀ntán bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n á nínú sọ́ọ́lì háàkì tí wọ́n lè ṣiṣẹ́ dáadáa ó ṣe pé olóòmí inú ọkàn òun ṣùgbọ́n tó lóòmí inú ọkàn àkídà tó lóòmí ẹ̀mí ọ̀tọ̀ ni tó ń ṣe sọ̀dí tó ń ṣe iṣẹ́ rẹ̀ ò jẹ́ ìgbé àkídà gidi tó ló ń bẹ nínú ọkàn yẹn iṣẹ́ rẹ̀ tí ò jẹ́ ìgbé yẹn ó túmọ̀ sí pé àkídà yẹn wà fọ́ọ̀tì tó ń bẹ nínú ọkàn yẹn náà wà fọ́ọ̀tì ìlànàdí náà mẹ́nu wà nínú sọ̀rí àtọ̀tọ̀wọ́sọ̀ ọ̀rẹ́ tí ó mọ̀ sọ dáadáa ń parẹ̀ kò bá jẹ́ pé ó wọ lọ kò fẹ́ni tí ó kìrìsáìzì òun a máa kìrìsáìzì ara wa kìrìsáìzì ara wa pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ àti kíni àti sincerity tí máa rí nǹkan tó kù díẹ̀ káàtó lára rẹ̀ ló gbọ́dọ̀ sọ mùmìnì nírọ̀ ló jẹ́ fún mìíní ẹgbẹ́ rẹ̀ àbú ìrànlọ́gbà lọ́wọ́ àìní ìrànlọ́ àti àìbẹ́ta sáàwò tó bá rà lébù kan yóò kọ̀rẹ́kì ṣùgbọ́n mo fẹ́ kájọ ọmọ ọ̀ṣọ́ rẹ̀ màá rà lébù ẹ̀ màá dákẹ́ ìwọ náà rí tèmi ìwọ náà dákẹ́ àà ìparun nìyẹn o ìtọ́lọ́wọ́ bá fi pa àwọn kan nínú àwọn ọmọ Ísírẹ́lì nìyẹn lóyìn alladhina kafaru min bani Isra'il ala lisani Dawuda àwọn èèyàn tó ṣe pọ́ ya kèfèrí wọ́n ya kèfèrí nínú ọmọ Ísírẹ́lì lórí ahọ́n ànábì Ìsá àtànábì Dáúdà lóríkà ni wọ́n aṣọ ọlọ́run ni wọ́n ń tàpá sí àṣẹ àwọ̀ ọlọ́run lọ wọ́n ya àtẹ̀jú wọ́n ń kọjá àlà àwọ̀ ọlọ́run lọ kánú láyà tẹ̀lé àwọn àrùn kẹrin fa àlù wọn kọ́ bàtẹ́ fúnra wọn dáwọ́ àwọn kan wípé tán bá rí ẹ kò sí tẹ́lẹ̀ mọ́ ẹ tó ń ṣe ní nǹkan tó kú díẹ̀ káàkó ní nǹkan tẹ́sán àfihàn òwúrọ̀ yìí torí pé kí ni àgbọ̀rọ̀ kọ ìbàjẹ́ kákàmá pàṣẹ dáadáa ni káàmù lẹ́yà tẹ̀lé àwọn àmùkẹ́rin fáàlù ọlọ́yìn làbí sọ̀rọ̀ káàmù yẹn fáàlù ń tẹ́ ń ṣe yẹ ní tó burú jáì tó jẹ́mọ́ ẹ jẹ́ kí a máa kọ̀rẹ́kì ara wa kákìsáìsì ara wa pẹ̀lú àníyàn tó dáa kò ń ṣe àníyàn tó kí ni o fẹ́ gbé ṣubú àníyàn kò fẹ́ kí ó tún rẹ̀ ṣe eléyìí ó pàtàkì ẹni tó wá ń ṣe dáwà wípé ẹja dákẹ́ lórí ara wa òun ṣe Muhammad sallallahu alayhi wa sallam nìyẹn bẹ́ẹ̀ lẹni tó ṣe àwọn èèyàn pẹ̀lú ni òun fẹ́ fi ba tí wọ́n jẹ́ òun fẹ́ fi gbé wọn ṣubú ní ìyẹn náà kìí ṣe dáwà Muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala ìta bára wa ṣe ìkọ́ ọmọ kó dé kúrò fún ìkọ̀kan wa kó fi ẹsẹ̀ ìkọ̀kan wa rí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 Ẹ̀sẹ̀ nígbà ò bá ètò bẹ̀rẹ̀ kan ló fi ibi tí ẹ̀